أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى فيه أدوك àtọ̀rọ̀ ìfẹ́ àti bẹ̀rẹ̀ fún ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam ibi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a tíwájú abẹ́ ọlọ́wọ̀n ọba subhanahu àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àpadà sí aburú ọlọ́run kí ó má fi kàn wá àwọn tó ń bẹ láyé nínú wọn dáadáa tàyé ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọlọ́ba ṣe fún wa àwọn tó ti bọ́sálì kìyàmà ọlọ́mọṣẹ́bà àforíjì wọn ọlá àti tóbi ọlọ́run àwọn òbí wa tí wọ́n bí wa padà sí aburú ọlọ́run kí ó má fi kàn wá ọlọ́run má dà wọ́n láàmú ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá àti tóbi ọlọ́run abẹ́ ọlọ́run ọba àlékún àgbóyè ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kí ó má ṣe ẹ̀dógún ọ̀sán ìkọ̀ọ̀kan wa àlàyé tí a ń bá bọ̀ lánàá ọ̀nà ni alwasaya al'ashara àwọn àsọtẹ́lẹ̀ mẹ́wàá èyí tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó sọ fún wa nínú al-Qur'an àwọn àsọtẹ́lẹ̀ yìí a ẹ̀ nínú gbogbo ìwé tọ́lọ̀ fẹ́ránṣẹ́ bó ṣe ń bẹ nínú àtàwọ́rá náà ló wà ní Injil ó sì ń bẹ nínú Al-Qur'an al-Karim asàlàyé fún wa ní tẹ̀síìrì tó kọjá àkọ́kọ́ àsọtẹ́lẹ̀ tọ́lọ̀ ń sọ fún gbogbo àwọn ẹ̀dá ẹ̀ òun náà ní wípé ká má pa nǹkan ní papọ̀ mọ́ lọ eléyìí ló tóbi jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kejì kí a má jẹ́ àṣẹ̀yàṣẹ bàbá ẹ̀ṣẹ̀ tó tóbi ní níwájú ọlọ́run subhanahu wa ta'ala ká ṣe dáadáa sáwọn òbí tí wọ́n bí wa ká láàánú wọn lójú ká kún wọn lọ́wọ́ ká ṣe àwọn tọ́lọ̀ ń pa wá láṣẹ láti lè fi rojú rẹ wọn ká gbìyànjú àti ṣe sí wọn. bákan náà nínú òfin èyí tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ fún gbogbo àwọn ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta náà ni pé a ò gbúdọ̀ pa àwọn ọmọ wa nítorí páńpáyà òṣì òfin ni lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti ṣe léèwọ̀ fún wa pé a gbúdọ̀ dárú ẹ̀ wò bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún ṣe lófin wípé a ò gbúdọ̀ súnmọ́ ìwà àgbèrè èyí tí ó fojú hàn nínú ìwà àlùfàṣá àgbèrè ọkùnrin àtọkùnrin ń fẹ́ra wọn obìnrin àtobìnrin ń fẹ́ra wọn àbí ọmọnìyàn tiẹ̀ sọ ẹranko dìyàwó tó ń bá láti pọ̀ alfawahish ní gbogbo àwọn eléyìí ọlọ́run ọba tó dá wa lòdì èyí tí ó tún pamọ́ nínú gbogbo àwọn ìwà forí pamọ́ yapa àṣẹ ọlọ́run tí ò hàn sí gbangba tọmọnìyàn máa ń da sọ́bò lábẹ́lẹ̀ tó náà sì mọ̀ pé tó ń ṣe yìí àlùfàṣà ni ọlọ́run ní ká jìnà sí ọlọ́run tún pa wá láṣẹ pé òun ṣe léèwọ̀ fún wa ká má jẹ́ kẹ́mi ọmọ làkejì kó tó wà bọ̀ yálà ó ṣe èsì ni yálà màmá ni ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run lánàá nígbà tí a ń sọ̀rọ̀ nípa owó tí ẹni tó bá pààyàn tí ó san tó jẹ́ díyà èyí tá ń sọ amúwálápèjúwe ni nítorí pé owó tí ẹni tó bá pààyàn ó san tá a bá ní ká sí sówó tiwa mí látara pé ojoojúmọ́ lówó dọ́là ń lo òkè ló ń lọlẹ̀ a lè má lè fún wa ní accurate amount pé báyìí ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó hàn sí wa nípa èyí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Saudi Arabia a padà rí wípé owó yẹn